ẹrú rẹ̀ òun ló ṣe ẹ̀san ní tí ó máa ṣe déédé pẹ̀lú iṣẹ́ tọ́mọ ènìyàn bá ṣe ọlọ́ọ̀bá náà sọ fún wa wípé kò sí kankan fún oore tàbí iṣẹ́ kan tó rẹwà bí kò ju ẹ̀san olóore lọ mò ń jẹ́rìí pé ọ̀kan ṣoṣo ni ọlọ́run ọba náà ọba tí kò sí lórogún ni ọlọ́run ọba ni gbogbo ẹyin tí ń bẹ ní sánmà àtẹni tí ń bẹ nílẹ̀ ń pè lóhun nìkan tó sì jẹ́ pé gbogbo gbàtà bá ti ń pè òun ló wà ní ipò àti ààyè tó tọ́ sí ọlọ́run ọba gẹ́gẹ́ bó ṣe tọ́ sí. mò ń jẹ́rìí pé anábì wa muhammad sallallahu alayhi wasallam sallam ẹrú ọlọ́run ọba wa náà ní òjíṣẹ́ rẹ̀ sí ni ọlọ́run ọba gbé dìde ó rán níṣẹ́ sí gbogbo àgbáńlá ayé ọmọ ènìyàn àtàlùjọ̀nù. ó sì jíṣẹ́ ọlọ́run ọba ó ṣe jihadi sójú ọ̀nà ọlọ́run pẹ̀lú jíjẹ́ iṣẹ́ náà nípa apá bó ti yẹ kó jẹ́ ó fi dúkìá ó fi jẹ́ ó fi ẹ̀mí ó fi jẹ́ ó fi àwíjàre ó fi jíṣẹ́ ọlọ́run bẹ́ẹ̀ náà ló sì tún jagun lẹ́ni tí ń ọlọ́run ọba náà ọlọ́run bá kó jẹ́ síkẹ́ náà kó máa bẹ lórí àwọn ará ilé ànábì sallallahu alayhi wa sallam àtàwọn asáhábù ànábì sallallahu alayhi wa sallam wa alayhim ridwanullahi ta'ala ajma'in wọ́n gba ọlọ́run ọba gbọ́ látara sẹ́tọ́lọ́run fẹ́ràn ànábì sí wọn wọ́n ṣe àwọn tí wọ́n gba àwọn olùṣèjìrá náà lálejò kí wọ́n sì ràn wọ́n lọ́wọ́ látàrí pé wọ́n gbé tẹ ọlọ́wọ́n bá lọ́wọ́ títí tó fi jẹ́ pé ẹ̀sìn ìsìláàmù ti wá hàn tó fi wá jẹ́ pé òun nìkan ló wà lórí gbogbo àwọn nǹkan tí wọ́n pè lẹ́sìn ọlọ́wọ́n máa kójọ́ ti kẹ́ náà kó máa bẹ̀rọ gbére lẹ́yìn ìgbà náà ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn islam ẹ jẹ́ ká tún bẹ̀rù ọlọ́wọ́n bá pẹ̀lú mímọ́ àṣẹ ọlọ́run ṣe ká sì mọ jìnnà sí ohun ẹ̀kọ́ rẹ̀ torí pé eléyìí gangan ní ọ̀nà àlìjánà kásìlọ́ máa mọ̀ dájú wípé ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó pa wá láṣẹ pé ká máa ṣe dáadáa nínú àáyà tó pọ̀ nínú alukurani kerim ní ojúpọ̀nà tó sì pọ̀ nínú sóra àwọn alukurani kerim ọlọ́run bá sì fún wa ní èrò nínú àwọn àáyà àtàwọn sóra náà wípé òun nífẹ̀ẹ́ gbogbo ẹni tí bá ń ṣe dáadáa àti pé òun ọlọ́run ọba yóò máa bẹ pẹ̀lú gbogbo àwọn tí wọ́n bá bẹ̀rù ọlọ́run tí wọ́n sì jẹ́ ni ire ọlọ́run tó sọ láàyè ní pé wọn ò ní rá gbogbo sí àwọn ẹni ire láre o wọn ó kéré iṣẹ́ rí wọn lọ́dọ̀ ọlọ́run ọba lẹ́kùnrẹ́rẹ́ ọlọ́run ọba tún sọ wípé gbogbo iṣẹ́ tó bá dáa gbogbo iṣẹ́ tá a bá ṣe tó dáa wọn ò ní rá láre bí tí ó kó mọ́ ọlọ́run bá sọ bẹ́ẹ̀ nínú àwọn àyè tó pọ̀ ọlọ́run bá sọ fún wa pé kò sí ẹ̀san rere kò sí ẹ̀san kan tí ń bẹ fún iṣẹ́ rere bí kì í ṣe ẹ̀san rere lọ Ibn Abbas radiyallahu ta'ala anhuma wọ́n sọ fún wa nínú àyà ọ̀rọ̀ ọlọ́run bá tó sọ wípé dáadáa ń bẹ fún gbogbo tó bá ṣe dáadáa àti àlékún níbi tọ́lọ́ sọ pé lilladina ahsanil husna àwọn tó bá ṣe rere wọ́n gba oore tí wọ́n ṣe lọ́dọ̀ ọlọ́run wa ziyada á kún fún wọn ní àlékún lórí iṣẹ́ oore tí wọ́n ṣe tí wọ́n gbalada oore lólórí ìyẹn lọ́fà tó jẹ́ pé Ibn Abbas àtàwọn ẹlòmíì wọ́n sọ wípé ó wọ́n látọ̀dọ̀ anábì sallallahu alaihi wa sallam nínú sahihu ti imam muslim rahimahullah nínú tafsiru gbólóhùn wa ziyada wípé ìtumọ̀ rẹ̀ ni pé wọ́n rí ọlọ́run sójú ẹni tó ṣẹ́ẹ̀rẹ́ tá a fún lẹ́sàn-án rẹ̀ yóò rí ọlọ́run sójú wọ́n ní bá nábi ti tú wàzíyádà fáwọn nìyẹn sallallahu alaihi wasallam bí a náà annadaru ila wajhi llahi alkarim fil janna nípa pé àwọn tí wọ́n ti ṣe eré tí wọ́n dọmọ àlùjánà yìí wọ́n rí ọlọ́run olùmọ̀ ibn Rajab rahimahullahu ta'ala ó sọ wípé ó yẹ kó rí bẹ́ẹ̀ nípa kọ́lọ́wọ́ bá ti ẹ̀san oore ní oore náà torí pé oore ni kéèyàn ó sin ọlọ́run kínú mi ni ó sin lọ́run láyé ń bí lẹ́ni tí ń kíyèsí ìwọ ọlọ́run lórí rẹ̀ gẹ́gẹ́ bí ẹlẹ́dàá àtọba tó pa láṣẹ tó sì di túláàsì láti jọ́sìn fọ́lọ́run ọba náà àtọkàn téèyàn ó mọ̀ ń wá síbi ipa afẹ́ sin lọ́run tí ó fi jẹ́ pa sin lọ́run ọba tọkàntọkàn bí ìgbà tó jẹ́ pẹ́ni tí ń sin lọ́run rí ọlọ́run Ibn Rajab sọ bẹ́ẹ̀ ó ní múmìnì ṣe léyìí torí bẹ́ẹ̀ kàkẹ́ nàìjíríà ó dálé kan náà dọ̀rọ̀ ìlàwájú láyà yàrá ìlà àkírọ̀ ìgbà tó sin lọ́run bí ìgbà tó ń rọ́ lọ́run tí ó sì rí ó ní kò gbọ́dọ̀ má rí bẹ́ẹ̀ nínú àánú ọlọ́run ọba wípé yóò wà gan ní ọlọ́run ọba gangan lọ́jọ́ gbé dàlùkìyàmà torí pé ó ti sin ní ìgbà tí ń rí tí ó sì rí ńgbà náà ìdàkejì rẹ̀ ó ní ọlọ́run bá fún wa ní ìrò rẹ̀ nípa àwọn kèfèrí lọ́jọ́ gbẹ́dọ̀ alìkìyàmà tọ́lọ́run bá sọ pé kálá innahum an rabbihim yawma idhin lamahjubun àwọn kèfèrí lọ́jọ́ gbẹ́dọ̀ alìkìyàmà á ti gàgà máa wọn ò ní torí pé àwọn aburú wọn gorí ara wọn ó sì nípọn ó tóbi àwọn ìyá ẹsẹ wọn mú mọ́ kéékèèké ọlọrun wá dí gàgá mára kò jẹ kí wọn ó rí wọn sì tọyọ ọlọrun wò wọn sì bẹ nínú yọ ọlọ́run ẹ̀yin ẹrúsìn ọlọrun ó ń sáà ní dáadáa ìdàkejì aburú ni àwa náà máa ń sọ nínú àdéhìsì tiwa nínú ẹ̀yà tiwa wípé ní tí ò dáa kò da kò lórúkọ méjì àìdá náà ni ó túmọ̀ sí pé a mọ àìdá ó kàn lè jẹ́ wípé ó ní lẹ́bù bí tá a àìdá dé àìdá míì lọ́dọ̀ tàwa ó dá nínú ẹ̀sìn ó sì ní agbọn bí tá a dáadáa náà dé ohun tó dáa nígbà míì lọ́dọ̀ tiwa ó burú jáì nínú ẹ̀sìn ọlọ́run ìyẹn ló fà tó fi jẹ́ pé àṣà wa ìran wa àtẹ̀yà wa kò lè tó fún wa láti sin lọ́hùn àfi ká mọ ẹni tó bá jẹ́ dáadáa èyí tá a fẹ́ júwèé rẹ̀ fúnra wa yìí ó sì dáa ká jẹ́ ni ire ọlọ́mọba kó ṣe wá lẹ́ni ire àwọn àlàyé àwọn ẹ̀rí nínú alukọ̀ránì kẹrin àti súnata nábì sallallahu alaihi wasallam tó jẹ́ á mọ̀ pé ó yẹ ká jẹ́ ni ire òun la fi máa wáyé dáadáa tá wí oníranran ni. ó ń bẹ nínú ẹ̀sìn gẹ́gẹ́ bó ti rẹ́pà nábì wa sallallahu alaihi wasallam nígbà tí wọ́n bi léèrè nínú tí wọ́n bi léèrè tó sì jẹ́ pé ọ̀gá rẹ̀ àfáà rẹ̀ Jibril alaihi salam ló bi léèrè wípé kí là ń pè ní dáadáa ṣíṣe ó sọ wípé òun ni o sin lọ́hùn bí ìgbà tó ń rọ́ lọ́hùn tí ò bá ṣe ọlọ́hùn bá ń ọ. ìtumọ̀ eléyìí ni ká mú ọkàn wá ká sin ọlọ́run bá tọkàntọkàn kó wọ́n jẹ́ pé ara wa nìkan ní ń sin lọ́run àti bí ìgbà tó jẹ́ pé nígbà tá à ń sin ọlọ́run kò sí ẹnì kẹta tí jẹ́ alágàtà láàrin àwa àtọlọ́run ní ìgbà tó jẹ́ pé wájú rẹ̀ gangan báyìí lájọ́ sí eléyìí tí ó ṣokùnfà kápáyà ọlọ́run ká sì bẹ̀rù ẹ̀ ká sì jẹ́ kó tóbi nínú gbáyà wa òun náà ni ó sì ṣokùnfà kó jẹ́ pẹ́sìn tá sì yẹn ojú orí ọlọ́run ọba la fi wá òun ni ó ṣokùnfà kó jẹ́ pé àwọn kẹ́kọ̀ọ́ lọ́wọ́ bá ó san wá lẹ́sàn-án rẹ lórí ẹ̀ ká sì lè bá àtisẹ́ náà ní pípé gẹ́gẹ́ bẹ́ lọ́wọ́ bá ti pa wá láṣẹ rẹ̀ ẹni tó bá dépò yìí ó ó se déédé nígbà tá pẹ̀lú bá ní ṣẹ̀ríyà látẹnu ànábì tí ṣe Rasulullah sallallahu alaihi wa sallam tó bá ṣe déédé pẹ̀lú ṣẹ̀ríyà yóò sì tún yapa sí àdádálẹ̀ èyí táwọn èèyàn hun ìyẹn ni pé yóò kanga ní ijó jẹ́sìn ọlọ́run kò sì ní sí rújúrújú nínú àwọn ìntàwọn èèyàn hun ọlọ́run bá wá sọ fún wa láti lè mọ ẹ̀rí eléyìí ní Suratul Baqara ayé ọgọ́rùn kan àti méjìlá ọlọ́run wá sọ wípé ẹnìrú tó bá dojú kọ lọ́hùn tó bá ṣe ìsìláàmù ojú rẹ̀ fọlọ́hùn ìyẹn ni pé ó dojú kọ lọ́hùn ó wojú rẹ̀ ọlọ́hùn tó sì jẹ́ ní eré nílẹ̀ tá a wá wí yìí nínú iṣẹ́ ìtumọ̀ ẹ̀ níbi ni pé kó ṣiṣẹ́ níbàámu sí tọ́lọ́wọ́n bá pè ní ṣẹ̀ríà tó bá rí bẹ́ẹ̀ àti rí islam àti iṣẹ́ tá a gbọ́dọ̀ ṣe níbàámu sí tánàbì mú tó ń tẹ̀lé ni pé fọ́lá ìwọ́ ajúrò ẹ̀rín dàrọ́ bì san lẹ́sàn-án rẹ̀ kò ní páyà ẹ̀rù òsì ní ìbànújẹ́ òsì ní máa sọ fún ọlọ́run ní ẹni yóò tó bá ṣe wàmọ́ yútlín wájú àhúlìlá bó ti wá nínú alìkùránì nìyẹn ẹni tó bá dojú rẹ̀ kọ lọ́hun ìyẹn ni pé bí ìtumọ̀ ọ̀rọ̀ dáa máa ń sọ wípé ká fi ṣẹ́ wá ojú rí ọlọ́run tó nítọ̀hún wàhúwà mọ́sìn tó sì ṣiṣẹ́ tó ṣe déédé pẹ̀lú ṣẹ̀ríà Islam ẹni bẹ́ẹ̀ pàkọ̀dì stamsaka bíi ìrànwọ́ ti kọ̀ ó ti gbá ọkọ̀ ọlọ́run tí ò ní já ó ti gbámú. àwọn olùmọ̀ tó wọ́n sàlàyé wọ́n ní ìsìláàmù lìwájú ìrìlá kéèyàn ó se ìsìláàmù ojú rẹ̀ níbo ti wá méjì lábáwá yẹn wọ́n ní túmọ̀ ẹ̀ ní ikhlasul nínú iṣẹ́ òun ni ká ṣe níbàámu sí súnà ó sì tako ni tí ó bá jẹ́ mùsùlùmí òdodo tí ó sì jẹ́ ni nínú ṣẹ́ẹ̀sì alátakò bídíà ni ó jẹ́ oníjẹ́ tí ó yọnu sí oní bídíà àti bídíà bákan náà iṣẹ́ tó bá jẹ́ pé mọ́jẹ̀mú méjèèjì yóò sí ń bẹ̀ yóò jẹ́ yóò sì jẹ́ àkóbá fẹ́ni tó ṣe lọ́jọ́ gbọ́dọ̀ lẹ́kìyàmà tí o bá sí kan nínú méjèèjì èyí ò jẹ́ ni eré lọ́dọ̀ ọlọ́run eléyìí làwọn olùmọ̀ ṣe àlàyé fún wa bẹ́ẹ̀ bá da lórúkọ mọ́sáka ó ṣe súnà ó ṣe bídíà ó ṣe súnà ó ṣe bídíà ọlọ́run bá ò ní ra iṣẹ́ rẹ̀ níbi súnà èyí tó ṣe àwa náà rí láàrin ara wa ẹ tó ṣe nǹkan kan nítorí pé kí wọ́n lè bá mọ̀ yí pé ó nífẹ̀ẹ́ súnà àmọ́ lọ́kàn rẹ̀ kò nífẹ̀ẹ́ súnà yàtọ̀ sí pé lọ́kàn rẹ̀ kò nífẹ̀ẹ́ súnà òun náà tó ń sọ jáde lẹ́nu kóhun kàn sí ni kìí ṣe kóhun wá èrè kan tóhun jẹ mẹ́ lọ́dọ̀ ọlọ́run bí kìí bá ṣèrè sáyé ó ń bẹnu àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n kẹ́kọ̀ọ́ nínú yunifásitì Islam lórílẹ̀-èdè Islam ló jẹ́ pé irú àwọn òṣèṣì yóò wà bẹ́ẹ̀ ṣòkòtò wọn yóò wà ní ojúgun pákó wọn yóò wà lápò àyà nígbàtí wọ́n bá fẹ́ lọ sí ibi táwọn ọ̀gá wà tí wọ́n fẹ́ béèrè kankan tó rújú nínú ètò ẹ̀kọ́ wọn àbí ètò ìgbòkègbodò ẹ̀kọ́ wọn tí wọ́n bá ti kúrò ń bẹ̀ wọ́n wọ̀tọ̀ míì ọjọ́ tí wọ́n bá fẹ́ lọ yanjú nǹkan kan lọ́fíìsì ni wọ́n máa múra bẹ́ẹ̀ tó wá sí burú débi wípé arẹ́ni tó ha irúgbọ̀n tó sì fi sápòwé tó sì fi ránṣẹ́ tó sì sọ wípé á ní ibi ìdọ̀rọ̀ ápíkún rúdàtì ilẹ̀ ìkùn ẹrù yìí ni tó pẹ́ ilẹ̀ mọ̀dàmú tó kó bá yín ní adápadà fún yìí o tó sì fi ránṣẹ́ sáwọn olùmọ̀ tó sì jẹ́ pé ńgbà tí ń bẹ lọ́dọ̀ àwọn olùmọ̀ nǹkan yìí wọ́n rí lára rẹ̀ wọ́n kà sẹ́ni ọlọ́run àwọn ẹni ọlọ́run wọ́n sì tọpa rẹ̀ látorílẹ̀-èdè ibi tó wà títí tọ́lọ́run fi fún wọn ṣe tí wọ́n fi gbà rí tí wọ́n fi gba ìwé ẹ̀rí pé àfá oníṣẹ̀rí àní wọ́n sì gbàwé ẹ̀rí ẹ̀ wọ́n sì tún ná wọ́n sì kọ́ sí padà pẹ̀lú irú rẹ̀ ní wọ́n pé ìwọ náà o bùkátà tẹ náà ẹrù tẹ náà ni o onímọ̀dá padà fún wọn náà yìí o tó lè lórílẹ̀-èdè ayé náà èyí tó hàn nìyẹn èyí tó wá jọ àbẹ́ẹ̀kọ́ tó hàn lọ́nà míì ọkọ̀ rẹpẹtẹ léè tó jẹ́ pé èyí tẹ́yà bá wá ojú rí ọlọ́run nínú iṣẹ́ onìkan lè yóò jèrè rẹ o ìyẹn ló fi yẹ ká wá ẹ̀yìn lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ lódò wà tó bá jọ pé ńgbà tí ò rẹ́yìn tí ò rí ẹ̀yìn lọ́dọ̀ máa ráyé ọ̀tá wọn ọ̀tá rẹ̀ ni wọ́n dà pé bá a ti ṣe tó ìwọ̀n òyìn wá bá a ti ṣe tó ìwọ̀n òfin mọ̀ wá ó túmọ̀ sí pé à ń gbóòórùn pípẹ́ ẹ̀ kì í ṣe tọ́lọ́run àwọn a bá ṣiṣẹ́ kan tó fi dórí ìrun kíkí tí èdè pé èèyàn kí fẹ́nì kejì ẹjẹ́ kátó wá sọ iṣẹ́ dáa máa ń ṣe tọ́nù yẹn máa ń benefit lára ẹni kejì ẹ̀ ẹ jẹ́ sára o tá a bá wá rò wípé àwa mọ̀ dájú lọ́kàn wa wípé iṣẹ́ wa tá a ṣe ká lè jẹ́ni lẹ́dọ̀ ọlọ́run ojú ọlọ́run bá la fi wá ó kó jẹ́ pé iṣẹ́ náà o àwa fúnra wa pàlẹ́ a ti gbọ́ a lè máa máàkì tá a bá ṣe a lè máàkì ẹni tó fẹ́lẹ̀ ó ti mọ̀ yóò yà kù síbi wípé ńgbà tí n ti kó láyé jẹ́ ya sèmí wàláyà á ti mọ̀ àtẹni tí ń wí fún wa àtẹni tí ń bọ̀ á ti mọ̀ ibi tá a ti fail ọlọ́mọjà fail ló fi jẹ́ pé àánú ọlọ́run bá pọ̀ lórí wa wọ́n nípa àmà mẹ́ńsákò láti mọ̀ wà zínú ẹni tí ó rí dáadáa rí jọ tí dáadáa fi wá pọ̀ jà ìdá lọ

táàsí ìfojú ara wa rí láyé mo mọ́ sábà báwọn èèyàn ti ń fún wa èyí tó fojú hàn táwọn èèyàn ti tún sọ lẹ́nu ọwọ́ jẹ́ pé iṣẹ́ eré tó ṣe lè gbé tó lè yọjú tí wọ́n kọ́ fún ó wá kéré aburú ló wá pọ̀ fàúmùhú ayé wàlìyàwó bìlá ọlọ́mọdé kájóná nínú àpèjúwe àtàwọn àpẹẹrẹ iṣẹ́ dáadáa oníkàṣe dáadáa sẹ́dá ọlọ́run ọmọ ádámà àtàwọn ẹranko pẹ̀lú ká máa ṣàánú àwọn tíbànújẹ́ dé bá ká máa fáwọn tébi ń pa lóúnjẹ ká máa ṣe sàárà fáwọn oníbùkátà ká máa ràn àwọn ẹjágara dá lọ́wọ́ ká sì máa ṣèdẹ̀kùn fáwọn ẹni tí nira bá ká sì láàrin àwọn tí àárín wọn ti dàrú eléyìí ń bẹ nínú ìdá àfi mọ ẹni rẹ ọ̀gá rẹ̀ òun ni tàkọ́kọ́ tá a kọ́ sàlàyé yẹn ìjẹ́ni rẹ nínú iṣẹ́ ẹ̀sìn tá a mọ́ lọ àlìkìyàmà tíyẹn bá wó tíyẹn wá mójútó ìta abidjan nàmbà tù yìí ẹni rẹ ní láyè táwọn yóò sì máa nàka tí ó sì máa tọ́ka ẹni rẹ sí ṣùgbọ́n tí ó jẹ kò ní jayé náà lọ ó ń ṣàánú àwọn opó ó ń ṣàánú àwọn ọrùkàn ó ń ṣàánú ọmọ akẹ́kọ̀ọ́ ó ń ṣàánú ẹni tẹ́bí pa àmọ́ kò jẹ́nire níbi ẹ̀sẹ̀ ọlọ́run oníbídí àpọ́nbélé ni kódà àwọn èèyàn mọ̀ fún ìjọba sọ pé bídí àní ń bẹ lọ́dọ̀ ẹ̀ wọ́n ní èyí tẹ̀sẹ̀ bídí àtìlẹ̀ rí ṣe òun báyìí kalẹ̀ òun báyìí kalẹ̀ tó jẹ́lé àlejò tó àwọn èèyàn òun tó irú ẹni bẹ́ẹ̀ ọlọ́run rọ ní sàbòsí fún o wọ́n máa rọ̀ bó kábí rọ láàmì lélẹ̀ àbí oná jẹ́tẹ̀ lọ́dọ̀ ọlọ́run àmọ́ kò ní jẹ lálùkẹ́ àmọ́ bí kì bá ṣe tó burú torí pé ọlọ́run bá kì í sọba alábòsí kì í sì sọba aládéhùn rọ kì í sọba tí máa ń ṣàdéhùn tí kì í múṣẹ o ọlọ́run ní ráṣẹ́ rẹ nìkan láàrin náà fún gẹ́gẹ́ bó bá ti ṣe tó bá ti pálapàla bẹ́ẹ̀ náà ni ó ti bá torí àyàtà ti kàṣáájú yẹn tàbá wá kó méjèèjì pọ̀ ajẹ́niire nínú ẹ̀sìn ọlọ́run ajẹ́niire lọ́dọ̀ ẹ̀dá ọlọ́run ẹlòmíì jẹ́niire lọ́dọ̀ nínú ẹ̀sìn ọlọ́run tó yẹ pé kò ẹnu kò fẹ́nu re lọ́dọ̀ ẹ̀dá ọlọ́run èyí tó pọ̀ jù ní pé kì í sẹ́niire torí pé nǹkan táwọn èèyàn ń retí nínú kẹtí ìsọ̀rọ̀ yẹn ni wọ́n fi sọ bẹ́ẹ̀ torí pé àwọn iṣẹ́ rẹ̀ ń bẹ táàfijọ́ sí fọ́lọ́n tágojú ọ̀rọ̀ tó dọ̀rọ̀ yẹn à ń bọ̀ wá síbẹ̀ òyí tó sì jọ́ràn èèyàn ń bẹ tá a ti tẹ́ẹ̀dẹ̀ ọlọ́run tó fi kọ́ràn èèyàn ní bẹ́ẹ̀ yóò tẹ́yẹ ojú ọlọ́run ó sì ń bẹ nínú sẹ́ẹ̀rẹ́ tí èso ọ̀ràn èèyàn àmọ́ aráyé ó sọ pé kì í sẹnire náà ni wọn ní mọ̀ pé táwọn sọ pé kì í sẹnire sí kì í sọ̀ràn èèyàn tó yẹ kó ṣe bó bá fẹ́ ni láti lè fi wá kún dáadáa àmọ́ bẹ́ẹ̀ tẹ́bá gbígbẹ́ sí tíṣẹ̀bílì láà àpọ̀ mọ́sálásí o tíṣẹ̀bílì láà nídìí kanga o tíṣẹ̀bílì láà ebi ń pa alágbájá o ẹ ní gbòòrò ẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tó jẹ́ musahabat tọ́ àwọn yìí tí a kà síwájú yìí níbi mímọ ṣàánú àwọn tíbànújẹ́ dé bá tá a sì mọ̀ wípé kò sẹ́nìkan tí ó wà sínú ilé ayé tí ò ní banújẹ́ tó bá tó bá tẹ̀mí gígùn bẹ̀ torí pé tọ́lọ́run bá pè láyé náà nù ibi tí inú ti ní bàjẹ́ rárá mọ́ làlùjànnà ibi tí ìdùnnú ò ní sí rárá mọ́ nínú náà wọ̀lẹ̀yìn àdùbìlà àyè ní ilé ní méjèèjì ṣùgbọ́n ilé ayé tá a wà yóò kó gbogbo ẹ̀ sínú ọ̀pọ̀lọpọ̀ wa ti sunkún rí tá a mọ́ mi lójú yàtọ̀ sígbà tá a wà ń kéèké tán já a lọ́rẹ́ ọ̀pọ̀lọpọ̀ wa ti banújẹ́ rí tómi ò jáde lójú wa ṣùgbọ́n banújẹ́ yẹn kọjá kómi ó jáde ọ̀pọ̀lọpọ̀ wa ti dunnú rí bí ìgbà tó jẹ́ pé wọ́n ti fi wá sálùjẹ́ náà nínú àwọn ìṣesí àbí àwọn ìṣẹ̀lẹ̀ kan tó ti ṣẹlẹ̀ rí torí páyé yìí la wà ló jẹ́ pé ńgbà tọ́lọ̀ bá ń sọ̀rọ̀ wípé wà láàkọ́ fún àlẹ́ ìwọ̀n láhùn yà zanon pé èèyàn ò ní banújẹ́ àyà òsì ní pa wọn kì í sọ̀rọ̀ ayé ọ̀rọ̀ àlùkẹ́ àmọ̀ ni ìgbà tó wá rí bẹ́ẹ̀ tó jẹ́ kọ́lọ̀ wọn bá da ogbẹ̀ ẹ̀kọ́ nínú ìsẹ̀mí ayé tá a wà yìí tó bá bá ẹnìkan yẹ ká kíyèsí onítọ̀hún kò yẹ ká jó ráre tó bá bá ẹnìkan nínú nǹkan tí inú èèyàn yìí dùn sí tí máa mú mi lójú tó jẹ́ pé bọ́mọ yóò bá rẹ́nìkan dúró sí ó lè da láìsàn gbére ó sì wà lè wà lórí bẹ́ẹ̀ tó fi lẹ̀ mi ó fi rú torí pé ẹnìkan ò máa ń náà lọ́la ẹnìkan ò máa ń pé tó bá jẹ́ mi ní ńkọ́ gẹ́gẹ́ bá àṣẹ máa gbéra wa sí pọ̀ tí ò sí láyé mọ́ tó da gbogbo nǹkan lẹ̀ tó bá jẹ́ pé a máa bẹ̀rù ọlọ́run bá débẹ̀ a sì máa ronú débẹ̀ lágbájá tá à ń wẹ̀ tá a fẹ́ sìn yìí kò mọ̀ ní dìde mọ́ lọ́la àti láíláí tó bá jẹ́ pé mi ní ńkọ́ kórípà náà bí fẹ́ sọ̀rọ̀ sọ́làm wípé ká máa gbéra wa sípò àwọn àwọn òkú ká máa gbéra wa sípò wọn tá a bá kọjá ní sàárè kéèyàn pé ah, tó bá jẹ́ pé mi wà mi sàárè ẹwọ́jọ́ tà ti kọjá lára àwọn sàárè sàárè tán tó pọ̀ rẹpẹtẹ lórí tẹ́ kò mú òyìnbó mọ́ lásìkò yìí bẹ́ẹ̀ sàárè tó pọ̀ lágbo ilé dìgbà tó jẹ́ kórí náà ni kò ní túmọ̀ sáwọn èèyàn eléyìí ó jẹ́ ọ̀kan nínú àwọn orípa nínú àwọn ọ̀nà àbí ìpín tí dáadáa pín sí tá a fẹ́ kí abá bá mùsùlùmí ń bẹ̀ kó jẹ́ ni eré ń bẹ̀ àpèjúwe tó ga jù tá a lè lébá ó ń bẹ lára àwọn sọ̀hábà níbi àwọn kẹta àkálẹ̀ yìí pẹ̀lú àwọn míì tákùnmọ̀ọ́kà ìjẹ́nire ń bi ẹ̀sìn ọlọ́run kí wọ́n fi tọkàntọkàn sin ọlọ́run kó yẹ tó ojú rí ọlọ́run bá ní wá àti ìjẹ́nire níbi ẹ̀dá níbi ìjẹ́nire sẹ́dá ọlọ́run náà mo sọ oníjó oníta bá gbàgbé onímọ̀ ń wá nǹkan tíra àjọ kan mo wá rí àkọlé kan tí wọ́n ti ń sọ nípa bébí ṣe pànábì láyé sallallahu alaihi wasallam tí wọ́n bá nínú ní gbogbo àgbáńlá ayé pátápátá nítorí ọba níka dé sallallahu alaihi wasallam bá àti wúgbó lóyìí ẹwà àdúrà táwọn ṣe gbogbo àgbáńlá ayé títá yóò di tán pẹ̀lú ìfẹ́ tọ́lọ́wọ́ bá ní sí ebi pàjẹ́ mi àtẹ̀yìn lọ ó sì ní èmi Adam èmi lọ gá gbogbo ọmọ Adam láfàkà kìí ṣe pé mo ti fìyàn rìn ọlọ́run ló ṣe mí bẹ́ẹ̀ ló sọ bẹ́ẹ̀ sọlọ́rọ̀ sọlá òun lè mí ti fàjù. ó wá jáde ìjọ kan bí mo ti wá rí àkọlé yẹn ó wá ta jí nfẹ́ kọjá ẹ̀ láì mọ. wo méjì àbí ló wá wò pé ó yẹ kí lágbájá nínú àwọn ọmọlẹ́yìn mi ó yẹ kí tí n bá débẹ̀ yẹ kí ó yẹ kí rí nǹkan jẹ ló bá pàdé Abubakar wa Umar ibn Khattab radiyallahu ta'ala anhuma ló ní ẹ̀yin ọ̀rẹ́ mi a mọ̀ rí yín lọ́wọ́ alẹ́ yìí tí ò sí o wọ́n ní àlìjú ọ̀rùn ya Rasulullah ebi ló ó ní mo fọ́ náà ọba tẹ́mi mi ń bẹ lọ́wọ́ rẹ̀ búra kò sí nǹkan tó gbé mi jáde lálẹ́ yìí tá a pàdé yìí bí ìsìn tó gbẹ̀yìn náà jáde àwọn mẹ́tẹ̀ẹ̀ta wá lọ jẹun lè sàábé kan wọ́n sì yóò falẹ̀ ọjọ́ náà láì mọ gbogbo ní tàárọ̀ láó ṣe rí ànábì wa ń sọ fún ọsọ lọ sọlọ yìí pé ẹdúpẹ́ talẹ́ ìfọlọ́hùn fàámà bìnrin mọ́tẹ̀rọ́ bí fàhádìí bójú kíkẹ́ ọlọ́run ó mọ kéèyàn ojúpẹ́ rẹ̀ o torí pé ẹnupa ayó lálẹ́ yìí ọlọ́run fi wá léèrè lálùkì àmọ́ o ẹnupa ayó lálẹ́ yìí ọlọ́run fi wá léèrè lọ́dọ̀ ẹ̀ níjọ́ gbẹ̀lọ̀ kí àrùn ọ̀nà wo lágbà dúpẹ́ rẹ̀ fọlọ́run àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní àwọn ìtòsí tó pọ̀ ọlọ́run bá wá ń sọ fún wa pé ẹ̀sìn ọlọ́run ayá ilé tí mo kà ń bẹnu sọ́tún nìsa ayá 36 ẹ má sì ṣẹbọ pẹ̀lú ẹ̀ ìkíláàsì tá a sọ lẹ́ẹ̀kan nìyẹn ìkíláàsì káàfi tẹ̀mítẹ̀mí sin ọlọ́run eléyìí ńlá lè máa sọ pé by all means lẹ́yìn gbàtà sọ pé pẹ̀lú ìdùnnú láwọ̀ rẹ̀ kúdúrà sí là èmi ò ní yí padà mọ́ kúrò lórí ojú ọ̀nà súnà èmi ò sì ní ṣẹbọ mọ́ ìyẹn lèyẹn máa ń ná ẹ̀mí ẹ̀tàn sí nínú gbogbo nǹkan kẹsẹ̀ táyé àlùkìámọ̀ ni ẹ̀sìn ọlọ́run ẹ má sí ẹbọ pẹ̀lú ẹ̀ gbogbo ibi tọrọ mi yóò bá já sí tó bá ṣe pé ẹbọ ni wọ́n sọ fún wọn pé ó jẹ́ solution jẹ́ ó já sí ibi tí ó já sí tí ẹ ọ̀bá ládìí ọkàn tó tó bẹ́ẹ̀ èyí ṣe mùsùlùmí òdodo nínú ajé àmú nínú àti sẹ̀mí láyé tó bá ṣe pé wọ́n introduce ẹbọ ní èyí tó fojú hàn àbí ètò bùkátà ká ṣèwádìí ẹ̀ tá a mọ̀ kọ́rọ̀ òyìn ó já síbi tí ó já sí ìlú pé ìjókòó tẹ́ lọ wà láyé làbí torí pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń sọ nígbà táìsàn bá dé àbí nígbà táìsàn ò tó jẹ́ pé àti jẹ àti mu náà ni inú le wọn máa sọ pé àwọn náà mọ̀ Taa bá sọ fún wọn pé ẹ̀bọ lèyí tẹ́ wá ṣe yìí aláwọn náà mọ̀ ṣùgbọ́n bò láti wá sí i sáàmù gbọ́ bẹ́ẹ̀ lẹ́nu yorùbá àbí àìgbọ́ bẹ́ẹ̀ ọ̀láyé ó rẹpẹtẹ àwọn náà mọ̀ ẹ máa gbọ́rú yẹn ọ̀tọ̀ ni ká sọ pé yẹn tó sọ pé à ọlọ́run àwọn òbí láì nínú ṣe ìtọ́nà òjì èmi ò mọ̀ pẹ́ bọ́ ni ọlọ́run sọ ilé san o kọ̀ àwa náà mọ̀ pé kò dáa àmọ́ bó láti á tò wọ́n ikú àwọn máa jẹ́ mùsùlùmí nígbà tí wọ́n bá fi kó láyé ju pé káwọn jẹ́ mùsùlùmí kí gbogbo ètò ti kọjá lọ dànù nínú iṣẹ́ tí wọ́n fẹ́ mú làlùkì àmà. bí Islam bí ṣe máa dáàbò bo ọmọ èèyàn níbi ipò ti ṣẹbọ ṣẹbọ ṣẹbọ ṣe bídíà tó wá ti sẹ́mi mánìkàgùn ayé tó fi ojú orí ọlọ́run bí Islam ṣe máa gbàgbé aburú ẹ̀ bẹ́ẹ̀ ni ó ṣe gbàgbé dáadáa ẹ̀ tó bá baburú kàn yìí tó yẹ pé ó ti ń bá bọ̀ bẹ́ẹ̀ bá bọ̀ bẹ́ẹ̀ lórí dáadáa lórí Islam ó wá padà sọ pé bó láti á ṣe ìyẹn ló wá bá kù láyé lọ́rin fẹ̀bọ̀ kan yìí àdánù ńlá ni ò wọlé ábùbìlà èyí tó wá jẹ́ sọmọ èèyàn ọlọ́run ní wábìlì wá àlìdẹ́yìn ní ìsànà ọ̀ràn èèyàn nìyẹn nínú iṣẹ́ eré dáná ti fẹ́ dá ẹ ti dáadáa sóbì yìí méjèèjì àti kúbra kan lórí ṣíṣe dáadáa sóbì ẹ ti dáadáa sóbì yìí méjèèjì ọ̀ràn àyàn ni kìí ṣe tí ń bá fẹ́ béèyàn ò ṣe é ó lè pàdánù oore ọlọ́run lálùkìyàmà òbí méjèèjì lọ́lọ́run wí kò sọ sítátọ́ọ̀sì wọn kò sọ pé tí wọ́n bá jẹ́ mùsùlùmí kò sọ pé tó bá jẹ́ pé wọ́n tọ́jú ẹ kò sọ pé tó bá jẹ́ pé wọ́n yìí so ní bíbíà àbí wọ́n yìí sẹlẹ́bọ òbí lọ́lọ́run bá wí ó ká kíyèsí o. kò sí tàbísírù mi mọ́ lẹ́yìn ẹ̀jú pé òun ló bí ọlọ ṣe dáadáa sí má ṣe bọ pẹ̀lú ẹ̀ má sin nǹkan má sin tí ń sìn tí ẹ bá sọ lọ́hùn nìkan lọ́hùn bá wí ṣùgbọ́n gangan gẹ́gẹ́ bí òbí kò sí nǹkan kan míì tó gbé tó gbé ọdẹ láti ṣe dáadáa sí la níbi wípé bá gbọ́n tí wọ́n wa ta ni ká ṣe dáadáa sí ta ni ká tọ́jú bí ó bá kú kó kù òbí mi lówó òbí mi lọ́lá òbí mi nípò òbí mi láṣẹ tí o sì fi ran tí o tí o tí o fi kankan kún gbogbo tá a wí kẹ́ ọmọ ẹ̀ ọmọ mi ìsẹ̀mí láyé tó wà ní ìṣòro yẹn báyìí nìsín èmi ò lè kọ́ọ̀lù wọn o èmi ò lè pè wọ́n kóra mo ti gbọ́dọ̀ wọn kán ní ìtọ́dún mẹ́ta Allahu Akbar. ṣé musulmi náà alùsùn náà nù kò sí eléyìí òkè kò sí inú òjò ìsìláàmù tánà ti mú rárá bí tí kò mọ̀ wàláhì wàláhì kò jọ ó mọ̀ sí dáadáa sóbì yẹn bí ìgbà tó jẹ́ pé ńgbà tó fún ọ ní gbogbo tó ní tán ọdún wá lọ bàárù sórí rẹ táwọn kan mọ̀ wò ah, ah, ọmọ kò ni kó pa kóbi sí náà ni nígbà tó lọ́n sọ pé wà sọ wá ṣe ìbòho máa fi dúníyà màrúfá ebi tó lọ́n sọ káyìlá fi ń sin lọ́hùn ní tó jẹ́ tó ní súnà tó ní súnà nìyẹn báwo ni wọ́n ti wá lé lára àwọn tó jẹ́ pé ànábì ni wọ́n fẹ́ tẹ̀lé sallallahu alaihi wa sallam bóun ló ti lé lára èmi bóun ló ti lé lára àwọn tó jẹ́ pé tọ́lọ́run wínú ṣe dáadáa sí wọn láyé o wọ́n tẹ̀lé tẹ̀lé làmú ànábà tó wáyé kó bí òbí rẹ̀ náà sìn ó sìn èmi ọlọ́run ojú ọ̀nà rẹ̀ náà ló wà tí ò bá sìn má sìn nǹkan míì pẹ̀lú mi lójú ọ̀nà tí òbí rẹ̀ bá rìn tí ó sọ̀nà tọ́lọ́n ọlọ́run tó sọ pé ẹ ṣe dáadáa sáwọn ẹbí àwọn náà pè ní bílkórúbá ẹ ṣe dáadáa sí ọmọ òrukàn ẹ ṣe dáadáa sáwọn aláìní ẹ ṣe dáadáa sí àwọn aládùúgbò dílkórúbá tẹ́ẹ̀jọ ń gbé àbí tẹ́ẹ̀jọ ń múùfù ó lè má jẹ́ bí ibùgbé nìkan níbi iṣẹ́ ní inú orí ìrìn àjò tó ti yé orí ìrìn àjò bẹ́ẹ̀ lómi bá bá ládùúgbò ògùn wọkọ̀ ó lè sọ pé kán já òun ní lọ́kọjà pé òun wọkọ̀ mi lẹ́nu ó lè mọ́ lè sèfarada pé kíkó òun tó wọ̀ sí bá dàbùjá níbi tá ládùúgbò mi ìbúrú dé subhanallah irú ẹ̀sẹ̀lẹ̀ rí mọ́wàá náà kọ̀ọ̀kan tí irú ẹ̀sẹ̀lẹ̀ tàbí ń fún wọn ní sùúrù ọkọ̀ tá àwọn lẹ́nu bí ìṣẹ́jú mélòó kan ní ìsìn ìjà sì dé dìgbà tí wọ́n ti mara lé dìgbà tí wọ́n ti ń jábọ̀ látọdún mẹ́ta nípa pé ẹtí gíláàsì ẹtí gíláàsì ẹtí gíláàsì ẹtí gíláàsì wọ́n fẹ́ fọ́ gíláàsì ọlọ́kọ̀ láwọn ẹ̀ sábà wọn sùúrù ẹnìkan nú àwọn oníjà méjèèjì yẹn ọlọ́run wa ìbítọ́lọ̀ ti mú rìlífù wá ni pé ìbítọ́lọ́kọ̀ ti dúró pé tò ẹni tó bá fẹ́ tọ̀ lòun bá rí ẹnìkan tó mọ̀ rí wọ́n bá gbé lọ bó ti bọ́lẹ̀ ní ọkọ̀ ìrònú gbogbo ibi téèyàn bá ti jẹ́ aládùúgbò kan láwọn èèyàn ọ̀ràn àyàn nìyẹn náà kété tí n bá fẹ́ farada aburú wọn mọ́ yá kó lọ ṣùgbọ́n pé aburú lèmi di kó béèrè níjọ́gbẹ́ lọ ìjámọ́ adìẹ dà mí lóògùn bádìẹ dà mí lóògùn máa fọ́ lẹ́yìn ẹ̀ẹ́jọ rojú ẹ̀ lálùkì àmọ́ ni o torí pé ọlọ́run wa tó kù wá ó ní pé ẹ má ní aládùúgbò yín lára àtàládùúgbò tó jìnnà aládùúgbò tó súnmọ́ nìyẹn àti èyí tó jìnnà pé ọ̀kọ̀ọ̀kan là ń pàdé àti ọ̀rẹ́ ọ̀sọ́ hẹ́dì ìbìlìjàmbì wábìlì sẹ̀bí asọ́mọ́ orúkàn wàmọ́ mọ́lákàt àìmánukùn àtàwọn tí ń bẹ lábẹ́ kápá yín lẹ́rú àbáwọn tí èsẹ̀rú tí wọ́n dàbí irú wọn lásìkò yìí àyà thirty two nínú sọ́tún nìta ọlọ́run ti sọ fún wa nínú sọ́tún Zariyat àyà kẹẹ̀ẹ́dógún sí kọkàndínlógún gbogbo àwọn olùbẹ̀rù ọba wọn máa bẹ nínú àlìjẹ́nà fi jannatin wa uyun innal muttaqina fi wa ń sọ lọ ọwọ́ aṣọ débi wípé àwọn táwí kánú kọ̀lí lámínà lẹ́lì máa yà jẹun wọn èyí sùn púpọ̀ lóru wọ́n máa ń ṣàìsàn púpọ̀ ni wọ́n sì máa ń wọ́ lọ́run lára foríjì ni wọ́n sì máa ń ná dúkìá wọn fáwọn tá a ṣe tí wọ́n tá a ṣe léèwọ̀ fún níta fẹ́ fàyọ nìyẹn lọ́lọ́ fi pọ̀ lólùbẹ̀rù ọlọ́run wà fi amwalihim haqqun lis-sa'ili wal mahrum nínú dúkìá wọn nǹkan kan bẹ́ńbẹ́ tí wọ́n máa ń yà sọ́tọ̀ fáwọn tí wọ́n máa béèrè wípé kò sí àtàwọn tálọ̀ hàn náà fún tí ó pọ̀ tó jálé lọ́wọ́ bákan náà ọlọ́run bá tó sọ fún wa nínú suratul mursalat ọlọ́run sọ wípé àwọn tí wọ́n ń bẹ̀rù ọlọ́run ọba àwọn ọmọ ọbẹ̀ nínú ìbòjì àti ní àlùjànnà omi àlùjànnà àti inú àwọn èso tó pọ̀ ọlọ́run máa sọ fún ọ pé ẹ máa jẹ ẹ máa mu ẹ máa yọ̀ bí máa kúntùm tààmàlù ìyẹn jẹ́ sàn ṣẹtẹ̀ ṣe. nínú àpèjúwe dáadáa oníká máa ti dára sáwọn ẹranko àbúrẹ́ra ọdí ọlọ́ọ̀tàlá ànù ó bọ̀ wá pé arákùnrin kan lọ tó fi wá débi odò kan tó sì jẹ pé òǹgbẹ́ ti gbé arákùnrin náà nínú ọ̀yanyan ooru tó wá rí kànga kan tó sì mumi nínú ẹ̀ nígbà tó jáde orí ajá kan tó náà yọ ahọ́n rẹ̀ ti ń la èèpẹ̀ tútù láti ara òǹgbẹ ó wá sọ wípé làkọ̀dì bálaga hádàlìkẹ́lù mínàlẹ̀ àtọ̀ṣ bálaga hádàlìkẹ́lù mínàlẹ̀ àtọ̀ṣ mẹ́tìlò kánà mí ní. bó ti ṣe mí ní ṣe ajá yìí náà ọba bọ́ sínú odò yẹn padà ló bá fún lómi mu pẹ̀lú bàtà ẹsẹ̀ rẹ̀ fọ̀gọ́ fọ̀rọ̀ lọ ọlọ́run bá ṣàforíjì fún wọn wọn sọ pé wò ojú sí ọlọ́run ṣé a lè ṣe dáadáa fẹ́ràn kó kájèrè lọ́wọ́ àfi sọ wípé ìkúlì ní kẹ́bìnrin rọ́tìbàtìn àjò gbogbo ẹranko ẹlẹ́dọ̀ yẹn ni pé gbogbo ẹranko ẹlẹ́mìí gbogbo wọn la lè gba ládàá la lè soríire látara wọn níbi tí dáadáa tó kọjá àtọmọ èèyàn dé rọwọ́ Bukhari wa Muslim àtàwọn àdìsí tó jọ bẹ́ẹ̀ dáadáa ó tún débi àwọn ẹranko náà bákan náà nínú àdìsí afẹ́mú wáyé tánàbí wa sọlọ́ ọ̀sọ́lá ń sọ wípé ọlọ́run bá kọ ṣíṣe dáadáa sí gbogbo nǹkan pátápátá tẹ́ ẹ bá dú ẹran tẹ́ ẹ bá pa ẹran ẹ pa dáadáa ẹ má pa ń pakópa ẹyẹ má dàbí àwọn kan tí wọ́n fọ́ọ̀gì mẹ́ran lórí torí pé wọ́n fẹ́ jẹran ẹran àyè ẹ má dàbí àwọn èèyàn kan tí wọ́n fún ọlọ́run pa tí wọ́n ní mímọ́ títẹ́mi wọn fi bọ́ ẹ má dàbí àwọn èèyàn kan tí wọ́n kí mọ́ àwọn dábà bọ́nú ata tútù tí wọ́n sì fàṣágbárí wọn tí wọ́n sọ wọn lẹ̀ kí wọ́n mọ̀ jápọ̀rọ̀ tẹ́ ẹ bá fẹ́ padà bà ẹ padà dáa tẹ́ ẹ bá dú ẹran ẹ dú dáadáa kẹ́nìkan nu yín ó gbìyànjú láti rí pé òun pọ́n ọ̀bẹ rẹ̀ kó sì fi dábà rẹ̀ lára balẹ̀ kó sinmi ìyẹn ni àwọn tí máa ń fi àgbò jà ibi yẹn ni ibi náà ti kàdánwò nu stadiumu ìfi àgbò jà ó kún ju tèèyàn lọ ó kún ju ibi téèyàn ti ń ṣeré ìdíje lọ. tí ẹ bá ṣàkíyèsí ẹ pàápàá jùlọ àsìkò ẹ̀ náà la fún wa wà tọdún ẹdùn ń bọ̀ wọ́n sì ẹran míì léṣe wọ́n sì míì léṣe sì gbẹ̀tí ọjọ́ gbẹ̀rọ ọlá ń bẹ fún dáadáa ti ṣe sáwọn ẹranko púpọ̀ ó jẹ́ ń ni àbí kìí ṣe ẹran kó ẹ̀gbin bí ẹlẹ́dẹ̀ ò gbọ́dọ̀ àti gba àwọn kan tó dà bẹ́ẹ̀ eléyìí lọ́pọ̀lọpọ̀ ní táwọn èèyàn ti gbàgbé. bákan náà ó ní dáadáa nínú mímọ̀ báwọn ẹ̀dá ṣe mímọ̀ báwọn lò pẹ̀lú àwọn kan tó jọ́ràn àyàn pẹ̀lú fífi àwọn kan tó jẹ́ ìwọ̀ náà lẹ̀ ẹ̀yìn tá a sọ pé dá ọ̀ràn yẹn wà nínú ẹ̀ èyí tó jẹ́ mú sàhábù ó wà ń bẹ̀ àpèjúwe ọ̀ràn yẹn ní dídí sí dáadáa sáwọn òbí ṣíṣe dáadáa sáwọn òbí méjèèjì àti mímọ̀ da ibi pọ̀ ọ̀rọ̀ yẹn làwọn eléyìí èyí tó jẹ́ mustahabu tá a fẹ́ ń bẹ̀ gẹ́gẹ́ bí ká ta ọrẹ àtinúwá bákan náà ṣíṣe dáadáa síbi ká pa nǹkan tó tọ́ ká pa nínú èèyàn àdẹ́ranko nínú dáadáa ló wà èèyàn tó yọ èèyàn tó tọ́ sí ká tí wọ́n dájọ́ fún ká lọ́nà tó dáa nínú dáadáa ló wà pé ìrún bá jẹ̀bi ọlọ́run kí wọ́n lè pa ẹni tí wọ́n fẹ́ kán pa tó yẹ pé ọ̀nà tán gbà pa ni wọ́n rògbé lọ́dọ̀ ọlọ́run kì í ṣẹjọ́ pé wọ́n pààyàn irú ẹ̀ lè ṣẹlẹ̀ torí náà wọn fẹ́ ká dáná sun wọ́n dájọ́ kú fún ẹ̀wọ́n ní ẹ̀dá ẹ̀dẹ́ kó sí la ẹ̀dáná sun ẹ̀wọ́n ní gbọ́mọgbọ́mọ ni ẹ̀wá rí mú ẹ̀wá bẹ́ kó sí la ẹ̀wá dáná sun wọ́n ló lè ní ẹ̀wá kóná yá ló jẹ́ pé kò tọ́ sí ìmọ̀pani náà kò tọ́ èyí tó rọrùn jù ní ọ̀nà tó máa dámọ̀ lè gbà lọ àlùkẹ́ àmọ̀ ní kágbà pa wọn náà kí wọ́n bẹ orí ẹ̀ àwọn tẹ́ máa bẹ orí bẹ bá ń wòran bí tó ti fẹ́ bẹ orí tẹ́ bá ṣẹ́jú pé ẹlẹ́mọ́mùgbà tí wọ́n bẹ tó sì jẹ́ pé bẹ́ẹ̀ náà lẹ́sẹ̀jú mọ́ ibi tí ó yà tó tí ó yà dé nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀nà tó kù kò rọrùn tó yẹ a sì mọ̀ táwọn èèyàn ìjọba tayé tó lóun ló ṣẹ̀ríà náà òun náà ò lè sọ pé òun ò dájọ́ ikú fáwọn kan wọ́n lè dájọ́ ikú fáwọn míì lọ́dọ̀ tí wọ́n wọn ní ẹ̀lọ́ fọkùn kọ lọ́rùn títí tẹ́mi ó fi bọ́ ìyẹn le jù nínú ìjìyà òmí wọn ní ẹlọ́dá náà bá ya iná náà ni iná nìbọn wọ́n fi iná pa náà ni ọ̀nà tó rọrùn jù fẹ́ jẹ́ dájọ́ ikú fún nìkan ọbẹ̀ orí ẹ̀ lóbi jẹ́ pé ọ̀nà yẹn là ń gbà dúdábà àwọn ẹlòmíì náà ń pẹran wọn gẹ́gẹ́ bá a ti sọ lẹ́ẹ̀kan tí wọ́n di ọrùn ẹ̀mú títí tẹ̀mí rẹ̀ ó fi bọ́ àbí tí wọ́n di lẹ́sẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin tó sì fọ́gi mọ́ lórí tẹ́jẹ́ ó sì mọ́ dà lẹ́nu rẹ̀ ṣùgbọ́n ìlànà tí ìsìláàmù mú wá ni pé ọ̀bẹ tá a fẹ́ fi dúdú àbà yẹn wọ́n ní kó mú débi wípé ẹ̀rí pé tí a bá pa ẹran tí a bá tẹ̀lé mọ́jẹ̀mú yẹn ẹran á ti gé débi tí wọ́n fẹ́ ká gé dé nínú ṣẹ̀ríyà

àbí èyí tá a jẹ pàápàá tó lọ èyí tá a bá jẹ èyí tẹ́sìn bá wá nípa pé ká pa oníkápa tí ìbá ti ṣe oníjíjẹ àbẹ́sùn wa lọ́wọ́ pé ká pa wọn torí pé oníṣù tá làwọn náà aládánwò ni wọn bí àwọn àkekèé bí àwọn ejò ọmọ nílé ẹ̀sìn wa lórí pé ká pa wọn tó sì ní ládánú ẹ sì rí pé bó bá tẹ̀ jẹ́ pé oníṣù tá kìí sì sùtá rẹ̀ ò táwọn kan torí pé kò sínú àwọn kòkí márùn-ún tánà ní ìdákọ̀ sallallahu alaihi tó ní alẹ́ pa wọ́n lé alẹ́ pa wọ́n ní haram ìyẹn ní pé mọ́sálásí ọlọ́run ní kaaba a lè pa wọ́n nígbà tá a sì ájì àti bàtà sí hajj a lè pa wọ́n lẹ́gbẹ̀ẹ́ mọ́sálásí a sì lè pa wọ́n níbò míì náà àwọn bíi ejò àwọn bíi àtẹkì àwọn bíi àwọn eku tẹ́wọ́n ṣe ní sùta àwọn kòkí márùn-ún àtẹyẹ hídíà àti gòrọ́ àwọn dábàá tá a wà sí ká jẹ àìfi wọ́n gbìyànjú pé kásáàrí nǹkan pa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ẹtí bá ń wakọ̀ àwọn dáàbà tí ń bá wa gbélé torí pé wọ́n jẹ́ ọlọ́wọ̀ fún wọn omi ìmọ̀ takú sójú ọ̀nà àwọn èèyàn máa ń mú wọn gùn gàrà ni àwọn máa jẹ ọlọ́mọ yọyọ wọ́n máa jáde sójú ọ̀nà tó dáhùn ọ̀dá kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa tẹ̀ wọ́n rẹ́ mọ́lẹ̀ ni pẹ̀lú masíìnì wọn àbí kẹ̀kẹ́ wọn àbí mọ́tò wọn mùsíbà ńlá náà ní fáwọ̀ tí ń bẹ́ẹ̀ lọ́dọ̀ ọlọ́run àyàfi tó bá jẹ́ pé lójijì làwọn kan yẹn ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kì í sáwọn tá a bá lójú ọ̀nà àwọn tá a bá lójú ọ̀nà àgbọ̀dọ̀ tẹ̀ wọ́n rẹ́ àwọn tó wá bọ́ sẹ́nu ọkọ̀ lójijì tó yẹ pé mùsíbà tó ṣẹlẹ̀ láì ṣe wọ́n léṣe yóò ga ju ìtarò pé yóò ṣẹlẹ̀ lọ ẹnìkan lọ́nà bá yá fèèyàn àánú tọ́lọ́run bá dá sára ẹni tó jẹ́ni rẹ̀ tó jẹ́ni ọlọ́run tó jẹ́ mùsùlùmí bó ti kó kéré tó ọlọ́run bá nígbà fi wá wé àwọn kankan ó mà fi wá wé dábà náà ó ní ẹ̀yin ọmọ ènìyàn community generation yín ó dà gẹ́gẹ́ bí àwọn dábà tó kù ọmọ mi ń dábà sí fìlà áwùdè ilá alọ́lọ́hì ha wà ha gbogbo dábà tí ń bẹ lórí ilẹ̀ pátápátá ọlọ́run ní ti bọ́jẹ́ẹ̀tì fún wọn òun lòún fún wọn Aya kan mo fẹ́ rántí ní sọ́tẹ̀lẹ̀ náà tí mi ò rántí ọlọ́run ní àwọn ẹyẹ tí ń fò àtàwọn ẹranko tí ń fẹsẹ̀ rìn ilá umamun náà umamun amsalukum community kan làwọn náà gẹ́gẹ́ bí ẹ̀yin náà ẹ bọ́ náà kí ló fà á sáwà àtàdé bákan náà ni wá sáwà àtẹwúrẹ́ bákan náà ni wá lọ́kí wá lọ́wọ́ bá wá gbà lérò tó sọ pé umamun umam jamu umma nation plural ni umam ọlọ́run ni umamun amsalukum nations làwọn náà o gẹ́gẹ́ bẹ́yìn náà ṣe jẹ́ ẹ̀mí lọ́wọ́ bá kàn sídà mẹ́yìn bó làwọn ti máa fẹ̀mí wọn láre yìí tá a fẹ́ jẹ gan wọn ní ká sàánú ẹ̀ níbi jẹ́ pọ̀pọ̀lọpọ̀ wa gan ò lè dú ẹran ibi tá àánú tó dé lára ẹlòmíì ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọ̀ lè dú àgò èmi pásínálì ti bá dú àjẹ kí padà á dùn fi bá ń jẹ torí máa rántí ìgbà tí mò ń dù ẹ máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ láwọn aṣọ pé ìwọ́n àti àwọn kan yẹn ní sùtà lọ́yọ̀ tọ́lọ́run ẹni tó bá wá bẹ̀rù ọlọ́run débi wípé ó kàdáàbà fún bóò ni ó sì rí lọ́dọ̀ mi yàn ni ẹni tára ní ó sì lọ́dọ̀ ẹ̀ báwọ̀ lẹni tára ní ó sì nínú gbáyà rẹ̀ ni ó sì dìde di gbádà pé èèyàn ló ń fẹ́ lọ pa báyìí èèyàn ló kù tó wá kiri pa tó pé ńgbà tó má dáa rẹ̀ rẹ̀ lọ pápá mọ́ láti máa wá ọ̀yà títì ló wájú ó sí wọ́n ń retí ọ̀kadà tó dáa wọ́n ń retí tó gbà téèyàn tó yẹ pé ìbọn yẹn ní òfin iṣẹ́ rẹ̀ tí èsì kó dẹ̀gbẹ́ lọ tí yẹn sì kọ́mọ̀ tó sì gbajúgbajà láwùjọ tá a wà mùsùlùmí òdodo ní ó fà àwùjọ yìí mọ́ mùsùlùmí òdodo ẹ máa bọ̀ òdodo kún kìí ṣẹni tí wọ́n pè ní mùsùlùmí ẹni tó jẹ́ mùsùlùmí yàtọ̀ ń bẹ láàrin méjèèjì kìí ṣẹni tí wọ́n pè ní mùsùlùmí ẹni tó jẹ́ mùsùlùmí yóò jẹ́ pé dandan ní ó tẹ̀lé nǹkan tí Ọlọ́run bá sọ̀kalẹ̀ ẹnu tíra àti súnà tànàbí sallallahu alaihi wasallam dáadáa ń bẹ níbi káníyàn dà ànábì sọlọ sọlọ sọ fún wa yìí pé wọn bá àwọn rẹ sọ̀rọ̀ sọ yìí àti Muslim tí wọn gà wá ní ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ ti fa àwọn èèyàn kan lẹ̀ sẹ́yìn yín máa fi tún mi mọ̀ sí rí mi nàbàkà kan. ẹ gbé ìgbésẹ̀ kan ẹ kan kìlómítà kan lójú àbí méjì ni ẹ sì kọjá mì kan àbí kó <coughs> jẹ́ pé wọ́n ń bẹ pẹ̀lú yín <coughs> torí pé àwọn tá a wí yẹn àwọn aláwòrí àwọn tí wọ́n rí wí nínú ẹ̀sìn ni tó jẹ́ pé àìlera wọn àìsàn wọn àbí nǹkan kan nínú ìtọ́lọ́wọ́n ọba tó fi yọ̀ǹda fún wọn láti mọ́ rìn róòwì bẹ́ẹ̀ àbí bẹ́ẹ̀ òun wọn sínú ilé ó sì gbogbo ládá bá gbà làwọn náà dáadáa ń bẹ níbi kọ́rọ̀ wa ó jẹ́ ọ̀rọ̀ rẹ tẹ́bọ́lọ̀ wọn ti pa ọ́ sọ́tò bákọ́rọ̀ àyà eighty three wa qulu linnasi husna ẹ máa sọ̀rọ̀ rẹ sáwọn èèyàn kan wọ ẹ̀wọ̀n torí kọ́rọ̀ wọn burú tí wọ́n bá ti ṣèwádìí tó bá jẹ́ kó sọ bẹ́ẹ̀ ẹ̀wọ̀n ní lọ àwọn adájọ́ ti sọ pé tọ̀ lágbájá ń lọ ẹ̀wọ̀n ọdún mẹ́ta o torí pé ó sọ statement báyìí àwọn èèyàn bẹ́ẹ̀ àwọn èèyàn pọ̀ bẹ́ẹ̀ lẹ́wọ̀n ayé àwọn èèyàn sì pọ̀ lẹ́wọ̀n ayé tó jẹ́ pé kì í sọ̀rọ̀ tí wọ́n sọ ló gbé wọn débẹ̀ ìwà tí wọ́n ló gbé wọn débẹ̀ kò sọ́nà kẹta fẹ́yàn táwọn èèyàn gbà wẹ̀wọ̀n tẹ́ bá sọ fún yín pé kirikiri ti kún ìkànnì méjì táwọn èèyàn ti náà nù kò sí kẹta tẹ́wọ́n sọ pé ẹ̀wọ̀n ti kún lọ́yọ̀ọ́ àwọn ti kún nìbàdàn ẹjẹ́ àpá àwọn ẹlẹwọn díẹ̀ lẹ níbi tó kún dé kò sí nǹkan mẹta tó gbé wọn débẹ̀ inú kó jọ́rọ̀ àbí kó jẹ́ ìwà ìdí yẹn ló fi jẹ́ pé iṣẹ́ rẹ̀ bẹ níbi ọrọ. ọlọrun wa pa mùsùlùmí lò lásìkò tó wà kúrò iná ti husna ọ̀rọ̀ rẹ̀ òní ẹ̀sọ́ sáwọn èèyàn o òun ló pé ọrọ. ìbànújẹ́ tí máa dálẹ̀ sára tẹ́láwà ọmọ sáwọn bàbá àwa bàbá sáwọn ọmọ àwa ọkọ sáwọn aya àwọn aya sí ọkọ ọ̀pọ̀lọpọ̀ ọdún tó dàrú ọ̀rọ̀ ló dàrú wọ́n wá ọ̀rọ̀ kan ló dàbẹ̀rú àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ onílàákẹ́ yóò wá sọ̀rọ̀ tó pọ̀ kò sì ní tò bẹ́ẹ̀ ni àfitọ́lọ́ bàbá fẹ́ lókù torí pé ọgbẹ́ ọ̀rọ̀ ẹyọ kan yẹn wọ́n bẹ́ẹ̀ wọ́n fẹ́ ká máa sọ̀rọ̀ rí nínú dáadáa ló wà àmì ìwà sọ̀rọ̀ sọ́làm ó ní wàlìkẹ́lì mẹ́tò tọ́ yí bá tú sọ́dà kọ̀ ẹni tí ó bá ti sàárà nù yín kó fi ọ̀rọ̀ rí kó fi ti sàárà ọ̀rọ̀ rí kó fi ti sàárà ẹ wo àwọn àgbáwò tá a máa ń ṣe sẹ́ni tó bá rẹ̀ tá a lọ sàbẹ̀wẹ̀ táwa sọ pé làbá sàtọ̀ hóró insha Allah ìtò mọ̀ ó nìyẹn ó pọ̀ ní àwọn ọ̀rọ̀ rẹ̀ sọ fálà rẹ̀ tí ara ó sì máa tù bí ìgbà tó jẹ́ pẹ́ni tí ń ẹni dókítọ̀ ara ó sì máa dẹ̀ kódà bó jẹ́ káìsàn ní ìbálò ẹnìkan wá sọ bẹ́ẹ̀ fún láàárọ̀ ẹnìkan tó ẹnìkan tó lálẹ́ àjìnà sí ti bọ́ lọ ọ yàtọ̀ sí mo sọ̀rọ̀ kan tó sọ wípé ìwà dẹ́nìkan wù tán fi gbé wá sọ sí ó tẹ̀ bí òun nínú ó kàn sọ fún ni wípé ẹ máa kú o kò ní pẹ́tẹ́ kú gan orí fún ẹ ti jáde ìgbẹ́ ti ń jáde fún rẹ̀ torókọ ọlọ ọlọ ọlọ hùwà ìgbà tó ń wá rí i pé ni ìyẹn ló wá nọ́ọ̀sì ní yẹn tí mo ń wọ́n nígbà tán fẹ́ tọ́jú ẹ̀ ó wá ní owó sẹ́kàn tó ń gbà òun fi hábì kan níbi ibi àìní lọ́wọ́ júwe ibẹ̀ pé kán kọ́kọ́ bá yẹn wá ná kó fi ni wọ́n ìwọ níṣẹ́ lọ́wọ́ wọ́n wá pè ọkún jà ìwọ náà lọ gúnyàn ní kó lọ gọ́bẹ wọ́n wá fi tú fún ẹ̀ síta ó lóun sọ pé ẹ̀ nígbàdùn torí kẹ́ máa rò pé ó tù yín ó ní ó ní kò sì pẹ́ nígbà tó fi kú ó ní síbẹ̀síbẹ̀ náà ó tún lérí lẹ́nu tí gbẹ́ ti jáde nù fún ẹ̀ ó tún sọ pé òun náà kẹ̀rẹ̀ òun gan gúdúgúdú lòun ó kàn báwọn lábàájì ni títí tẹ́lú ẹ̀ tí ó tún lérí lórí bẹ́ẹ̀dì náà ẹ wá wo ọ̀rọ̀ ọrẹ tí wọ́n mọ̀ sọ fún aláìsàn làbá sàtọ̀ hóró ìṣàlọ̀ tí ń gbórúkọ ọlọ́run tí ràn ọmọ ìyá rẹ̀ aróòtù ìyẹn bá nira lọ àlùkìámọ̀ nígbà rẹ̀ nu ọwọ́ nù àdìsí tá a sọ yẹn ìpè kátara bẹ́ẹ̀ kátàrà bẹ́ẹ̀ níbi mímọ̀ sọ̀rọ̀ kátara bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ ọlọ́run ọba wọn. bákan náà inú tí ó yẹ ká kíyèsí òun ni nínú sẹ́ẹ̀rẹ́ òun ni àwọn ojúkọ̀nà sẹ́ẹ̀rẹ́ tó pọ̀ kódà kó jẹ́ wípé ń tá a fẹ́ ni tí èso ọ̀ràn yàn níbi mímọ̀ náwó sí. Si, almajalat alkhairiya àwọn ojúpọ̀nà iṣẹ́ rẹ tó rẹwà tó sì bu ẹwà kún ẹ̀sìn àpèjúwe ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni mùsùlùmí máa ń jápá mọ́nú sí wọ́n ní àfẹ́ àfẹ́ bẹ́ẹ̀ àgbà bẹ́ẹ̀ bí ètò ìtọ́jú ètò ìlera látòjúwe ìgbà tó bá di pé à ń ara àní mọ̀ nǹkan kan àní ronú tó wá di ká ìfọ̀dé àbí kìí ti ẹ̀ sáìsàn bóyá ìbímọ ṣe rí privacy nǹkan tó tóbi ni láyé àṣírí èèyàn fúnra ara rẹ̀ ní tó tóbi ni ọ̀tọ́ wá di pé ìyàwó ẹnìkan wọ́n á di pé kọ̀ wá sí dókítà kankan kọ́dà kò sí nọ́ọ̀sì obìnrin mẹ́ràn pé wọ́n pa ẹlòmíì torí àìnílà káyà àtàìgbẹ́sìn yẹn yẹn pé àwọn lòun wà gbé lọ sódà rà ó yóò yà bímọ sílé ni. ẹni tó fẹ́ bímọ ló sì ti wà nù nira ẹ̀ tẹ́lí bá gbóyè àgbọ́jì àgbà sójú nìyẹn ńjọ́ wo ni wọ́n ronú ńjọ́ wo làwọn àjọ ronú papọ̀ pé ẹ̀ka lọ sútù tá a gbà wọn náà tó obìnrin àtàwọn dọ́kítọ̀ obìnrin síbẹ̀ ó rí ló bá kẹ̀mí àtẹ̀yìn ní kọ̀ọ̀kan kọ̀ọ̀kan àmọ́ wàá jápamọ́nú àbòsí lówó tábì lọ àwọn èèyàn kọ̀ọ̀kan tí ń wọ́n àwọn àmọ́ àwọn sọ pé tí ọ̀jọ̀ tíjọba ṣe ó yẹ tíjọba ṣe gbá ó yẹ tíjọba ṣàwò ewu lẹ́yìn ṣe fúnra yín ẹ̀yin níta ara yín. ẹni tó jọ mọ́ àṣírí ara ẹni ọmọ èèyàn ó kórè rẹ̀ nígbà tó bá dé stage yẹn kódà lẹ́yìn ò jẹ́ mùsùlùmí ìlú pàtó fi jẹ́ pé tá a bá ń wẹ òkú sáà máa wẹ̀ mọ́ òwò ni òkú obìnrin sáà ọkùnrin la máa wẹ̀ wọ́n ṣe bóbìnrin ẹgbẹ́ wọn ni ó wẹ̀ wọ́n ṣe bó sì fi kú òkú ọkùnrin sáwọn obìnrin ní máa wẹ̀ tó dàbí ọba sóbìnrin níbi tóbìnrin bí ọba sóbìnrin níbi tóbìnrin kú sí kìí sọkùnrin ní ọwẹ̀ ọ̀dọ̀ míì wà tí sẹ́rẹ́ ìsìlámù ṣe níbi tí àṣírí èèyàn tó ṣe pàtàkì dé ní ìhìn ayé kó tó wá kó débi ọ̀rọ̀ àlìkíyàmù ìgbà tábà wẹ̀ private part ẹni tó kú tó jẹ́ pàwọ̀ ọkùnrin náà là ń ó ní bá a ti máa ṣe táàbí ní rí òwò ẹ̀ wọ́n ní wọ́n ṣe ṣe tòbìnrin tí wọ́n fi ní máa wo òwò ẹ̀ àti tó bá jẹ́ kọ́kọ náà ló bá wẹ̀ lóun nìkan àbáyá ló bá wẹ ọkọ ẹ̀ lóun nìkan nítorí pé kò pamọ́ síra wọn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ lọ́dọ̀ ara wọn ọ̀kan nìyẹn bóòlù àti nínáwó sí irú nǹkan bẹ́ẹ̀ táwọn sọ pé bisimilá ọ̀sítù tògbómọ̀ sọ́jà tó jẹ́ ti mùsùlùmí báyọ̀ ṣẹlẹ̀ kálíkà bóyá yóò ṣẹlẹ̀ kálíkà náà tó dé báyọ̀ ṣẹlẹ̀ torí òun yóò lọ bẹ́ẹ̀ ìtẹ́lómi ìdálẹ̀ tó establish ní pẹ̀lú gbìyànjú ẹ̀ pẹ̀lú làkàkàtẹ̀ ó jọ sí ìdíta àwọn èèyàn lọ èèyàn kan péré lẹ́nu tẹ́rẹ̀ sí fi ń jẹun tọ́ ọ̀kan nìyẹn bàrọ́ méjì ìdàáyà àdàwíyà ètò ká náwó síbi bí abẹ́ tí wà sí ọ̀lá ìtẹ̀sọ̀ ó díẹ̀ ní gbé lọ o tí wọ́n ibi kọ́ ọmọ ẹ mọ́ rúpọ̀ mọ́ ọmọ àdúgbò kọ́ mọ́ rúpọ̀ mọ́ kọ́ mọ́ rúpọ̀ mọ́ ọmọ burúkú oníbẹ̀ lómi lẹ́rù nínú ilé ẹ̀ tí ò ti jáde wọ́n ti bà tẹ̀ jẹ́ láì tí ìsílẹ̀kùn rẹ̀ wọ́n ti bà tẹ̀ jẹ́ kí ló fà ó lè jẹ́ ìwé ó lè jẹ́ kéfẹ̀tì ó lè jẹ́ steve ó lè jẹ́ nǹkan kan ọ̀kan náà àwọn kẹta ń wí ibo ni mùsùlùmí náwó sílẹ̀ mo mọ́ ṣàdúrà fáwọn ẹni ire tí wọ́n ń fẹ̀mí sin lọ́hùn tí wọ́n fi dúkìá sin lọ́hùn lórílẹ̀‐èdè Saudi Arabia lẹ́nu wọn bá ibi tẹ́mi rí jẹ́ta ẹ̀ mọ́ kò síbi tí wọ́n ti fẹ́ ya pọ́ọ̀gì láyé kódà pọ́ọ̀gì lábáwá ju ti bí lọ àìwọ bílẹ̀ lábáwá ti rí ìlú tó mi yọ sí nẹ́tàn tí gbogbo ẹ̀ṣẹ̀ tó máa sọ pé rọ àwọn ògbà níṣẹ́ àwọn ó dàrú ni ó dàrú náà wọ́n sọ fún yín kò ní mọ̀ yà lẹ́nu pé akíní wọ́n ń jà sí ibi báyìí ní kò sómi ní omi wà iná sẹ́jú ni kò sẹ́jú títí bàjẹ́ ni rárá gbogbo ẹ̀ ló dẹ́kù lulu ó sì bẹ̀rẹ̀ ogun ọ̀kọ̀ọ̀kan nú ẹ̀ kò wúlò nàìjíríà títí ò wúlò iná ìjọba ò wúlò omi ò sí kò sí hospital kò sí education ẹyọ kan nú ẹ̀ ò ṣẹlẹ̀ rárá nílẹ̀ lọ́bàwá tán ti dàrú yìí lọ́bàwá le púpọ̀ wá sí àwọn ẹni ire ni ọlọ́run ló ń sábàbí pé ẹ̀yìn ẹ̀fẹ́ ìsámọ̀ kọsíra àwọn ọmọ tẹ́ ẹ máa ṣe wá sí a máa náwó ẹ̀ lórí tẹlifíṣàn gbogbo ibi tó yẹ kí wà sí dé pátá ni wà sí dé síbi kan tó sẹ́kù taxi driver ó ju chief mọ̀mù lọ láwọn ilẹ̀ Yorùbá yìí òótọ́ ọ̀rọ̀ mo sọ fún yín yẹn taxi driver tẹ̀bá ń sọ̀rọ̀ fatiwa pé àfa àbáyé òun náà máa dáfọ àwọn àfa àti àwọn mẹ́sẹ́gìsì wọn nípa àwọn àlámọ̀rí ẹ̀sìn tẹ̀wà ní tẹ́sì ẹjọ́ máa discuss pẹ̀lú driver ni yàtọ̀ sí àwọn tibí tó gẹ̀rí sáàrin àbí tó wọ sí gílẹ̀sì nígbà tí ń dáìbù lásìkò lọ ọ̀bàdàn oríṣiríṣi àwọn nǹkan gbogbo ẹ̀yìn náà mẹ́sẹ̀jì wọ́n ti bà nǹkan láti bà àwọn yẹn náà jẹ́ ẹ wo tí ń ṣẹlẹ̀ ní ìsìn ẹ kàn máa ráwọn ọmọlúàbí èèyàn nínú àwọn tí ń fọ̀kadà jẹun sẹ́ńgùn ọ̀kadà èyí tó pọ̀ jù àwọn ọlọ́kadà tọ́jú ọmọlúàbí kan wọ́n sọ pé ah, àwọn èèyàn sì bà wọn lóko jẹ́ tó bá bá yóò bá wí àwọn ọlọ́kadà báwọn yóò bá wà lọ́kadà bẹ́ẹ̀ àwọn ẹni rẹ́sì bẹ̀ ni wọ́n tó wọ́n pé káwọn kan sì jẹun kọ́kàn ló jẹun kan sì páàkì ọ̀kadà wọn ni wọn ní mo wọn ní mo gbó ṣùgbọ́n èyí tó pọ̀ jù mẹ́ òní wọn ti bàjẹ́ bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn àwọn agbọn àwọn agbọgbọn àwọn agbègbè tó jẹ́ wípé àwọn èèyàn ń ṣiṣẹ́ bẹ̀ ẹ wo ètò ẹ̀kọ́ bó ṣe rí lórílẹ̀‐èdè Nàìjíríà yìí ẹ̀rọ ibi tí wọ́n bá ètò ẹ̀kọ́ dé bí ìgbà tó jẹ́ pé a ti jagun wọ́n ti lé ààrẹ lọ orílẹ̀-èdè ti dàrú. àwọn wọ́n sì ètò ẹni tó bá jẹ́ pé owó tá à púpọ̀ jù orí àwọn olùkọ́ ni wọ́n ná lé láti bẹ̀rẹ̀ tá a ti ń jẹ́ tí olùkọ́ ti olùkọ́ olùkọ́ olùkọ́ primary school tó fi dé eh, secondary school higher institution tó wáyé pé ọkọ̀ owó orílẹ̀-èdè iṣẹ́ orí olùkọ́ ni wọ́n ná lé kò tí ì burú jù. àti ìgbáyé gbádùn akẹ́kọ̀ọ́ pé káà náà lè di torí pé ẹ̀kọ́ Allahu Akbar anábì wa fọ̀rọ̀ sọ́là gbé ló sọ nípa ẹ̀kọ́ tọ́lábùlẹ̀ ẹ̀lìm ẹ̀kọ́ pàápàá jùlọ ẹ̀kọ́ ṣẹ̀ríà bẹ́ẹ̀ náà sì ni àwọn ẹ̀kọ́ míì tó dà bẹ́ẹ̀ tẹ́sí pé èèyàn fẹ́ ti ti dayé rú yóò máa wà bẹ́ẹ̀ rẹ̀ lọ dọ́tà àyà àti sinú ọ̀bá bẹ́ẹ̀ ọ̀rọ̀ yẹn ló jẹ́ fún gbogbo mùsùlùmí o ẹ̀kọ́ ni wọ́n wá dàrú báyìí àwọn náà wọ́n sì yàgbà tó báyà wọ́n sọ pé ah oh you don't have you don't have qualification qualification náà wọ́n sọ náà fi jẹ́ ẹnìkan pé kò ní olùkọ́lẹ̀ ẹ̀sìn ṣe dáadáa yìí àwọn náà tó sì débẹ̀ ìwé ẹ̀rí wọn gbé kalẹ̀ kan tó débẹ̀ àwọn kan ní wọn lé àkẹ́ jù àwọn kan ní sáwọn ogun jù àwọn kan ní wọ́n ga jù àwọn kan ní wọ́n yọ kò jù àwọn kan ní wọ́n tó wọ́n wá dètò ẹ̀kọ́ rú à ń bẹ lọ́wọ́ bàbá yìí padà dáadáa ṣùgbọ́n àwọn èèyàn sábà ń nípinnu tí èsì táàbò sí ń bẹ láàrin àwọn èèyàn ètò nǹkan ó dà tí wàá láfa àwọn ìjọba sílẹ̀ táwọn aṣọ bá sọ pé rárá nígbà o àti tó bá yẹjú tó yẹjú táwọn náà tún sọ pé tọ ilé ìbáyìí náà tọ à nígbà o tí ó tilẹ̀ báwọn alábòsí kan gbẹ̀yìn yọ pé tọ ẹ mú wá a bá ti yanjú ẹ̀ àwọn aláfi síbẹ̀ wọn lágbára lórí aráàlú gbogbo ẹ kí ń ṣèjọba látòrí ààrẹ dé sálẹ̀ wọ́n lè tó bíi táwọn mélòó náà láfojúdá nínú one hundred and bóyá fifty àbí sixty million tọmọ nàìjíríà jẹ́ àwọn tí ń ṣèjọba gan látòrí ààrẹ àti gbogbo mínísítà àti gbogbo gọ́vnà àti gbogbo ọ̀nàrẹ́bù gbogbo ọ̀tí bẹ́ẹ̀ ní house tó dorí thirty six states tí wọ́n lè tó three thousand ok ẹja pé wọ́n ten thousand yẹn ọ̀dà ẹja pé wọ́n ten thousand ẹja pé kò tí wọ́n wá mílíọ̀n táwọn ni ó wà dàbí ìgbìmọ̀ àlórí tí èbá ti pábò sí pọ̀ nílùú káwà tẹ àwọn tó wá mílíọ̀n gbogbo wọn one hundred and forty something million tó kù kí là ń ṣe àìlẹ́kọ̀ọ́ ààbò sí ìjẹkújẹ ìkà táwọn èèyàn ní tẹ̀lé ti ń jẹ́ dáadáa ó ń bẹ èèyàn òun ló fà tó gbẹjú dàrú bíbẹ̀ fún àwọn tá a fi síbẹ̀ ò lè lágbára lórí ẹni ẹni tó fi hàn tó fi hàn dẹ̀ ní máa ń lágbára lórí ẹran ó yàtọ̀ sí oúnjẹ ọ̀rọ̀ tí yorùbá máa ń sọ pé a ti sùn kinní kan dọ kinní kan lọ́wọ́ okùn abẹni tí ó bọ̀ rárá o kò rí bẹ́ẹ̀ o okùn abẹni tí ó bọ̀ ẹ̀ mọ iye ọba tán ti lé lọ táwọn ọ̀dọ́ sí lọ àfẹ́fẹ́ láyé ẹ̀ mọ́dé lu ìmọ̀ tó gbé bẹ̀ mọ́ àwọn alókùn abẹni tí ó bọ̀ báàbà lé ààrẹ lọ náà bá sì lé nu ààrẹ àti gbákejì ń ṣèjọba bá sì lé wọn nù yóò fi jẹ́ pé tọ́wọ́n náà bá rí kó fẹ́ dojú àwọn ẹjọ́ ẹ má bínú o ẹ má bínú o nítorí ká ṣe á ṣe o lárúbáwá ta sọ pé wọ́n burú wọ́n lé ààrẹ lọ àbí wọ́n lé lọ láwọn lábá tó jẹ́ pé àwọn tó burú jù tó ní nípa báyìí àwọn ọ̀nà ojúpọ̀nà tí a gbà rí wípé àwọn dáadáa ó sì ó rọrùn ó sì ojúpọ̀nà ẹ̀ sì pọ̀ ńlẹ̀ tọmọ yóò fi mọ̀ sí tẹ́yìn yóò fi jẹ́ ẹni rẹ lọ́dọ̀ ọlọ́run láti jẹ́ ẹni rẹ lọ́dọ̀ àwọn ẹ̀dọ́ ọlọ́run ọba ní kọ́lọ́kọ́ sẹ́ni rọrùn fún wa الحمد لله الذي الحمد لله ذي الفضل والامتنان جعل الجزاء من جنس العمل فقال هل جزاء الإحسان إلا الإحسان وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له يسأله من في السماوات والأرض كل يوم هو في شان